ẹ bá mi pa Àṣàbí ẹ bá mi pa Àṣàbí o olú ọmọ o Àṣàbí. ayò takọtabo onílé káyàkáyò Àṣàbí. kọ́ lọ́wọ́ síbí kọ́mọ wa kó yàn kó yanjú sanjọ́ àbíamọ́ Àṣàbí. káyé má pa kádàrádà èèyàn máa sọ wá dùn tá ò fẹ́ dà orí mi ṣọ̀nà mi ní rere ṣọ̀nà mi ní eh, rere ọmọ mi hàn kò yànjú káráyé má gbà ká dára dà ọlọ́run ó máa jẹ́ orí mi ṣọ̀nà mi ní rere ọmọ mi hàn. ọ̀rọ̀ yìí ò fi taratara yé mi o ẹni kì í ṣe ẹgbẹ́ alágbàdo ẹni kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́wà tí mo fi ṣe gbẹ̀gìrì ẹ tún ní kì í ṣe ẹgbẹ́ alájẹṣẹ́kù ẹ tún wá lọ́rọ̀ ajé mi a máa gbòòrò sí i. bẹ́ẹ̀ ni ìyá ṣàbí ọrọ̀ ajé ẹ̀ á máa gbòòrò sí i kódà gbogbo ènìyàn á rí ọ̀wọ́ ọlá lára ẹ̀. ayé á rí àmì ọlá láàárín àwọn ọmọ àti àrà ọmọdọ́mọ ẹ tó bá darapọ̀ mọ́ wa torí tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ tá à ń wí yìí àwa máa bẹ dáàbò bo gbogbo ìrandíran ẹ tó jẹ́ pé wo ní gbogbo bí ayé yìí ṣe gbòòrò tó kò sí onítúwò kan tó máa gbajúmọ̀ tó ẹ. bẹ́ẹ̀ ni ṣé kì í ṣe pé. pé kí ni. kò jẹ́ jẹun tí mò ń. Hmm, bó ṣe ń ròyìn gan-an ni bẹ́ẹ̀ ló ṣe rí. ẹgbẹ́ àjẹ́. Ah! padà wọn kì í pè ní ẹgbẹ́ àjẹ́ hmm. ẹgbẹ́ àwa àgbà ẹgbẹ́ gbajúmọ̀ hmm. beautiful society hmm. ẹgbẹ́ tí àwọn ènìyàn máa ń bẹ̀bẹ̀ láti darapọ̀ mọ́ wa ni bẹ́ẹ̀ ni. ẹ̀yin ilẹ̀ fún ni lẹ́dìí ẹ̀sìn gbọmọ ẹran lọ́wọ́ ẹni ẹ̀yọ́ èmi ò lẹ́jẹ̀ o mi ò lẹ́jẹ̀ tí mo fẹ́ fi lé yín lọ́wọ́ mi ì ní ẹ̀jẹ̀ kankan tí mo fẹ́ gbé lé yín lọ́wọ́ o mi ì lẹ́jẹ̀ tí mo fẹ́ fà kalẹ̀ ẹ mi ì lẹ́jẹ̀ o. má jòyè aláìmoore. Mm yìí lẹ́jẹ̀ ẹ ṣe ẹ ṣe o. irú àláwọ̀ ni mo lá lọ́sàn-án gangan ni. ìyá Bímpé ìyá Bólú ẹgbẹ́ àgbà. lọ́sàn-án gangan ni mo lárú àlàbẹ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ alágọ̀ alágọ̀ ẹ̀lú àṣàbí. àṣàbí. ẹ bá mi pa àṣàbí o olú ọmọ o àṣàbí. màmá ẹ jọ ẹ bá ti tà fún bọ́ọ̀ ẹ fẹ́ fi lẹ́ máa tà fún o kí ló dé kò níbi tó dúró. ẹ máa ṣe o ẹ bá fò ní ọ̀rọ̀ tí kò bọ. kò láàyè tó dúró sí. ṣé torí pé mo fẹ́ láyè kó wọlé wọlé síwájú àbí. ẹ wọ ara máa fọ́tọ́ jàre ó ti ṣòpẹ́ níyàwó lé. ṣé gbẹ̀gìrì àtẹwédú ni o. gbẹ̀gìrì àtẹwédú da ìyá mi jàre. ìgbẹ́ ló kọ́ ẹ pọ̀ o. ìwọ ló máa sọ iye gbẹ̀gìrì tí máa fi sí fún wa igbó ẹ̀gìrì rẹ. wọn náà rà máa fọ́ fọ́. ẹni sùúrù ẹni sùúrù ọ̀rọ̀ kan yóò. lọ fílẹ̀ tó bá ti rà tán kó máa gbé apẹ lọ lé ni. ọmọ méjì pọ̀ ọmọ méjì mọ̀. àwọn tó kù ní tó kọ́ mọ́lẹ̀ fún yín lórí dálẹ́ bí. ó ti gbowó. ìmọ̀ tó kàn yín. ó yá ó yá yá. àǹtó tó mẹ́ta oríṣiríṣi ẹran ẹyọ kan oríṣiríṣi ẹran ẹyọ kan. ìtumọ̀ ẹ̀ ní pé iṣan ẹ̀ pé iṣan máa ń gbọ́ra mi pé oríṣiríṣi nǹkan lára àbí máa lára ẹran náà ní iṣan kan ni. ó dà kò burú ó ti yé mi ọ̀rẹ́ ti pa gbẹ̀gìrì àbẹ̀wédú àbẹ̀wédú nìkan. Ah, ojú ni mí fẹ̀yìn náà. wo bá mi mú ẹjọ́ ẹ̀gan ló ń da gbogbo kinní rújàre wàhálà ẹ̀ pọ̀ má fi lé o má ṣan nǹkan mi wọ́ ṣàfilẹ̀. ìwọ́n lọ ṣàn kó tó dúró bí ṣíbí ń ṣì. òun ẹran kan náà ló fẹ́ tó ń poríṣiríṣi ẹran. ìyáǹtú ẹ má gbàgbé iṣẹ́ ẹran mo pé o tó gbọ́ra mi o. owó oríṣi ẹ láì fowó jù. ló ti fún ẹ lówó. ẹ jọ ẹ má da gba tèmi nù ẹ má da ọjà mi nù o ó má lọ bí ìtàtú ọmọ kí ló ṣẹlẹ̀. ẹ má da ló jàre olófẹ́ fògàn ah, ah. ẹ má da ló jàre olófẹ́ fògàn má bọ dání ní wàhálà yín pọ̀ tuwo tó wà ń bí ẹ lè rà tán ẹ ah ó yá jàre elélo elélo méjì méjì ó tán. méjì lẹ fẹ́ ra tẹ́ ẹ ṣe bíi kátikàti látàárọ̀ ẹjọ́ ló fẹ́ rò. ẹran kọ́ ni kẹ́ bá fi sí o mama. ẹ wo iṣan yẹn ẹ wo ẹran ẹ̀pọ̀ mọ́ yẹn yes yes mama. ẹ pọ̀mọ́ tó ká yẹn kí ló ṣe é gan. ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ wo five hundred ni mo mú wa ẹ jọ tuwo oh four fifty pọmọ kan òun ni mo fẹ́ rà. ṣó lògó ló ṣe mọ̀ pé èèyàn wà wájú ẹ̀. èmi ń pa nìyàn. ẹ ẹ dáhùn jàre ya. àìsàn eléèlé ẹ fún wọn lé. eléèlò tuwo oh four fifty pọmọ kan. o fẹ́ jẹ́ lásán tó fẹ́ rà ṣá. sábà tí wọ́n fẹ́ fi ra tuwo oh four fifty. ẹ ṣáà ta síbẹ̀. ẹ bá mi pa ṣàbí onítúwọ́ àṣàbí. ẹ ṣe mọ reason to fi jẹ́ pé àwọn students máa ń prefer láti wá sí irú àwọn ìlú báyìí láti wá ṣe exams wọn ni unlike the city tó jẹ́ pé àwọn supervisors wọn wọ́n máa ń strict gan. ìjọ àṣà kí strict ní ṣe pẹ̀lú ìgbọ́tọ̀ àlẹ́. àdálẹ́ ó ní a lot ṣe pẹ̀lú ẹ̀. ẹ̀ẹ́dì báwo. Hmm, hmm bọ́n ṣe ń bi ni nìyẹn ṣé wo mọ̀ wípé tí àwọn supervisor tó bá ti strict jù eh. àwọn students ò ní free free nínú exam hall now. exactly sori o lè wọnú exam hall báyìí kí gbogbo tó dé ká kó dẹ̀ ti fò lọ lórí ẹ̀. Ah, ah, ah, ìyẹn ni mi nígbà ó ní tòun ò kàwé dáadáa ni eh. torí nǹkan tó bá kà báyìí òun ṣàlò máa kọ sílẹ̀. <laughs> mo ti wáyé pé first time ni wọ ṣọwé first time tó máa ṣe gc lélẹ̀ like eh. mo ti try ẹ̀ for like four times ní ní city ó máa understand ìyàtọ̀ tó wà nínú méjèèjì ní ìlú tá a wà yìí mm. ìlú tó yẹ pé kò sí náà ah. tó yẹ pé fóònù gbogbo fóònù wa ti kú nẹ́tíwọ̀kì wọn ò tún dà mm. ẹ jọ madam asabi èmi mọ̀ pé ẹnì pẹ́ sá lọ sẹ́kù. tẹ́lẹ̀ ńkọ́ <laughs> èmi tẹ́ fún tí wàá di next week thursday kí n tó padà níṣẹ́ kẹ́ tó rí mi nù lùi. ó di next week wednesday. Ah, ah, ó ti pẹ́ jù lọ. ó ò dẹ̀ máa lọ kó o bá jẹ́ kó dàárọ̀ ọ̀la máa lọ lé ní. ilẹ̀ ti ṣùgbọ́n. wọ́n mò ń lọ mo fẹ́ lọ sẹ́kù wa mo fẹ́ lọ gba tẹ́gùn àlàáfíà. Eh. ìyá mi lẹ́kọ̀ọ́ kó dẹ̀ máa wò ó eh. ìlú wọn lè má dà tó lù wá yìí o. Oh, ọmọ ìyá mi máa fọ̀rẹ́ mi pa. ọmọ rẹ gbá mi lórí wọn kì í gbá mi lóyún oh, gbẹlẹ oh, gbẹlẹ gbẹlẹ gbẹlẹ. Bambi, ṣé o rí mi ni? Ah, mo rí ẹnu ṣáà ti kẹ́ pé kò kú ilé. Kò ti kí mi kú ilé orí mi náà ó wá ń rọ́ lọ ẹ òpònú mo ti dé ohun dẹ̀ ti kí ẹ o èmi ń bá tèmi lọ nìyẹn o ẹ ṣó máa ń ṣe làákàyè ṣá ṣó o jọ ẹni tó máa ń ronú ṣá nítorí òun ló kan gbogbo ẹ sìn tó fi mọ́mọ́ lórí dógó pẹ̀lú irun pọ́pù ó jáde ńlé lọ látànà bí orí tán ṣọ́ǹgì wọ́n ń rọ́bọ̀ lọ́jọ́ kejì this is nine thirty pm. jòṣe torí pé mo máa rìn sẹ́mi ìgbọ́dọ̀ jáde mọ́ yes best friend mi ọmọ ẹ̀ ń ṣe birthday mo dẹ̀ lọ síbẹ̀ wípé kí n lọ help ọ̀rẹ́ mi mi ò kàn lè lọ sí pàtí ọ̀rẹ́ mi kí n kàn lọ máa jẹ ráìsì náà mi ò kàn lè lọ síbẹ̀ kí n kàn lọ máa jẹ ráìsì náà mo lọ síbẹ̀ mo assist ẹ̀ mo ṣe everything bàtà dẹ̀ parí pàtí lẹ́ni mo dẹ̀ wọ́n gòkè kò ní dá kí n kàn tún kúrò lé báyẹn mo dẹ̀ bá palẹ̀ mọ́ mo bá ṣe everything torí ló ṣe pẹ́ mi tí mò ń bọ̀ ni and mind you kí n tó kúrò lé mo ṣe stew fún ẹ̀ náà yẹn náà è baby ó yẹ kó lè wọnú kitchen kó boil ráìsì kó po stew pọ̀ mọ́ ráìsì àbí kí ló dé gan-an. orí ẹ ò orí ẹ ò pé tó dàbí àjẹ ìgbàlódé orí ẹ ò pé rárá ókè o jáde nílé látàárọ̀ àná sí o nítorí ọ̀rẹ́ ẹ ṣe birthday fọmọ ókè gbogbo èyí tó bá wọn ṣe dìrọ̀ lẹ́yìn you're not supposed to come back to your house ìyẹn alẹ́ àná o wálé àárọ̀ kùtùkùtù tó tún ti jí náà kò jẹ́ kó mọ̀ kó jẹ́ kó gbálé ẹ lọ so ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ de fọmọ́ sí olè lọ́bẹ̀ ó ní òun bá òun bá òun ẹ̀kọ́ ẹ̀ òun bá ṣe things together òun bá kó gbogbo ẹ̀jọ́ èwo ló ti ṣe nínú ilé tiẹ̀. ó ṣe é torí wọn máa sọ wípé orí ọmọ ló máa ń pọmọ wáyé mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀dẹ̀ tí mo lọ bá wọn ṣe yẹn lọ́lọ́ máa fi bless wọn bù ti tèmi náà yes. tí o bá ṣe pé konú kó lọ fami abẹ́mi yàrá kó má bójú wẹ̀yìn ó mọ̀ kó fèèyàn lẹ́lẹ́ àbí wò ní duty as a wife ok konú ara ẹ̀ ṣe ní ọ̀rẹ́ ìwọ̀n ti bẹ́ẹ̀ tẹ̀ fọ́mọ ẹ̀ mọ́ lọ́ bá o ronú ayé títí ẹ. máa bú mi dáadáa ta ló tiẹ̀ mọ̀ bóyá wọ́n lo ní problem tọ́jú ọgbẹ́lẹ̀ tó ti ń ṣe láti jọjọ́ ẹ̀ náà sí àárí mi kọ́ àárí mi ṣe kí ni torí mi mú ọ̀pẹ tí mo ṣe wà mo dáńgájíá rírí báyìí lologo ń jí. ó ṣe o wo jọ ológo jọ mi ò fẹ́ wàhálà tí mo ṣe mo ṣe wà orí mo yẹn ń fìsí wájú tí mò ń fìsí ẹyin mo ti gbẹrù yó mi ìfẹ́ wàhálà lọ. ẹrù orí ikú tó ti ń gbà látọdún náà tó ń bá tiẹ̀ jẹ́ nìyẹn. ìwọ gan jẹ ẹni tí ò ní nǹkan lára ṣe jẹ ẹni tó nọ́mà ẹjọ tó jẹ ẹni tó nọ́mà. èmi ò mọ̀ pé mo ti ṣe mistake ẹni tó ní tó ṣe láti kiri lologo ológo wèrè wo ló fẹ́ jí lára ẹ̀ níbo lologo wèrè ti fẹ́ jí lára ẹ̀ èmi ni mo tètè fura ológo wèrè yẹn náà bóyá òun ló ọkùn ẹ tó lógo ń jù sínú ológo gbogbo ẹ ti di woro sí woro báyìí kò sí kankan mọ́ má ṣe mistake o. kí ló lè tó ní kí n máa ṣe lálejò. wo ọ̀rọ̀ àlejò kan ló ń ṣe mí for now. Okay. What? Why are you smiling? jọ dá mi lóhùn. Oh, má bínú máa tún round up. okay. Um, babe okay babe ṣe mọ̀ pé hotel tó gbé mi lọ last week yẹn service wọn pọ̀. okay ṣé o ní better hotel tàlẹ́ lọ this time around. Um, not really but àwọn ọ̀rẹ́ mi máa ń sọ̀rọ̀ hotel kan létí mi wọ́n ní ó wà nice orders. Excuse me, please. Okay. Hello, dear. Kí ló dé tó lè lọ gbá ọmọ wọn sọ? Mo mo busy bí mo ṣe wà rí. Mo wà ní head office. Iṣẹ́ tó dé wà wájú mi dẹ̀ pọ̀ gan. Lọ gbé wọn mi lè ráyè rárá tọ̀. Má expect me and so tó bá wá rí private car mi kọ́ ṣébi lọ́ọ́ fi ṣá car tí mo fi ṣiṣẹ́ kiri ni lọ́gbọ́n lọ́gbọ́n lọ́gbọ́n. ìyàwó ẹ. yeah that's my wife. o hm, ní bínú ni ó love ẹ nínà. bó ṣe máa ń ṣọ́ mi kiri nìyẹn mi mọ̀ nǹkan tó ń ṣe. ó love ẹ ni. Hm. ó tètè ṣetán so that we can go. ọmọ uh, kan tó ṣẹlẹ̀. what. a máa ní láti dúró bí a ten minutes because um, ó lè wá ń sábẹ́ yẹn sí kó máa wá ten minutes. yes ten minutes. okay. ẹ bá mi pa Àṣàbí àṣàbí àṣàbí onítúwó. ẹ mà kálẹ̀. ẹ kálẹ̀. Ah. ẹ kálẹ̀ o jàre. ẹ máa tètè palẹ̀ mọ́ lónìí. ọ ẹ wo ìyá mi tí wọ́n ti tán ni hmm. torí pé ọjà yẹn ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí hmm. ìwọ̀nba díẹ̀díẹ̀ náà là ń ṣe hmm. àbí ká má jókòó náà ni. ẹ ẹ kú dábẹ́ ṣe bára ń tà bẹ ẹ̀sẹ̀ náà rè é ní kó máa bọ̀ kó wá darapọ̀ mẹ́gbẹ́ wa. àbóòtọ́ ni. pé ṣé pé kì í ṣojú àlá lásán. Ah, ojú àlá ni àmọ́ kò tún ṣojú àlá lásán a rí wípé ńgbà tá a mú tọ́ wá lójú àlá tó gbà sí wa lẹ́nu àwa kókó wò pé ká kókó wa gangan ká wá fi yé e dáadáa. ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ni o ṣe rí bí mo ṣe wà yìí bí mo ṣe rọra ń bá gbèsè ayé mi lọ tí mò ń rọwọ́ fi sẹ́nu tí ayé ò ní mi lára tí mi ìwà wàhálà fúnra mi ó tẹ́ mi lọ́rùn ah mi ìfẹ́ wàhálà fún gbèsè ayé mi o mi jẹ́jẹ́ mo jókòó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò ẹ máa lọ. ẹ farabalẹ̀ farabalẹ̀ oore ńlá bàtàbàtà màlá mú bútọ̀ ẹ̀ wá yìí. ẹ jẹ́ kó oore yín síwájú mi ò fọ́ oore yín. Ah, ẹ má jó ìyá aláìmoore ṣíṣe ìwà da fún ẹ ẹ jọ ayé ibi ti da báyìí o ẹ ṣe ni tẹ́ ẹ bá kó òbí báyìí sí máa pariwo lè lóyún ń tẹ́ ẹ jẹ ẹ sọ ń sìn ń tẹ́ ẹ rà ẹ sọ o ń tẹ́ ẹ rà ẹ sọ o. ẹ gbà mí aládé mo rò bí wọ́n tó wá bá mi lójú ayé mo dáràn o mo dáràn. ayò takọtabo onílé káyàkáyò àṣàbí. hello my dear mo ti ń bọ̀ mo ti fẹ́ délé mo ti ń bọ̀ màá tó délé driver ẹjọ́ kí ló ṣe mọ́tò yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wà kàn ṣe sí i ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ àjẹ́ ti pè mí lè. èwo ni ẹ dákun ẹ má bínú tẹ̀ ń pariwo látẹ̀kùn ẹ nǹkan tẹ́ mọ̀ ń dowó fún yín ẹ ní mọ́mọ́ àwọn báyìí tó fi máa bàjẹ́ mọ́ yín lọ ṣọ́ọ̀fì ṣe yín ni. adarí ṣe sí ẹjẹ́ kan ṣe. ẹ wo efi mi lẹ jàre abibi wọn selfish kan náà irú rárá dáwọ ni ẹ wo time ẹ dẹ̀ gbọ́ bí tá a ṣe ń lọ sí ìjìnà. kọ́ńtà ká ṣe ìkọ̀wọ̀ báyìí sí àmì o níbo lẹ ti rí gbogbo owó tó wà lọ́wọ́ yìí ó yẹ máa kó lẹ̀ báyìí. owó abẹ́rẹ́ kò tó bá jẹ wá. Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Where's the money? Ṣé ọ̀yẹ́ kan ṣe máa bí i kí ló máa dálẹ̀? Olóṣìṣẹ́ yà ẹ̀. Japali, Japali, Japali, Japali. Japali. Ó ti yí ẹ̀. Jésù! Àjọ mi! Ah. Ah. àṣàbí kọ́ ẹ̀ àṣàbí kí ló ṣọmọ yìí àṣàbí kí ló ṣe ẹ́ kí ló ṣe é náà àṣàbí ṣe bó sọ fún mi pé òun lọ sẹ́kọ̀ọ́ ni àṣàbí kí ló ṣe é náà ẹ gbà mí kí ló ṣọmọ yìí àṣàbí kí ló dé òde dá mi lóhùn àṣàbí àṣàbí. Ah. ẹ lú ọkọ mi kí ló ṣẹlẹ̀. mami. ó yẹ kó wálé fúnra ẹ náà ló sọ pé ó máa dé lánàá padà kí ló dé ò wálé. ká ṣáà lọ́wọ́ ọlọ́run mo tún wá pago ẹ pago ẹ ago ẹ ò lọ àyà mi ti já kí ló ṣẹlẹ̀. ẹ wo bí mi gan ṣe jáde kúrò ń bẹ yẹn Ọlọ́run ló yé kò yé mi gan. ṣé wọ́n ṣe ìkọ́kọ́ fún ẹ. kò sí pírọ́blẹ́mù mo wà òkè mọ́mì. Ah, mo dúpẹ́ Ọlọ́run ṣé wọ́n ṣáà ṣe ìkọ́kọ́ fún ẹ ṣó dẹ́ lójú pé wọ́n ṣe ìkọ́kọ́ fún ẹ o. Eh, níbo ló wá wà báyìí mo ti padà sínú ilé inú ilé ni mo wà mo ti wà nù ìlú padà báyìí. ó ti padà sí ìlú tẹ́tí ṣe ìdánwò tẹ́ ń ṣe bóyá kó kúkú dúró lọ́hùn kó fi ṣe tọ́kọ tó máa bọ̀ nílé o àbí kí lo rò ó kárí ọkọ mi pẹ̀lẹ́ ọlọ́run á wà pẹ̀lú ẹ àbọ̀ ọlọ́run ní ká lórí ẹ o. àmín àmín òní lùgbàdì olè mọ́ o wàhálà òní débẹ̀ o wàá ṣàṣeyọrí lágbára ọlọ́run wàá dẹ̀ dé bẹ́mi náà láyọ̀ àtàlàfíà o fojú sí ohun tó ń ṣe o ó dàbọ̀ ọkọ mi ó dàbọ̀ ah èyí ọlọ́run á má jẹ́ kéèyàn máa. yẹ́ẹ̀. bó ṣe wá sọ fún mi sí ṣóun ló dá ẹ kàn máa kó àyà ìyàwó mi yà sókè ni ọkọ mi ò lè balẹ̀ báyìí náà. o ṣe máa ń sọ̀rọ̀ báyìí. kó má sọ fún ìyá tó bí lọ́mọ ah, ẹni tó ti express kan rí ilé látànà tó hàn rí ó yá bó ṣe sọ fún wọn ń sìn pé òun wà òkè àti kó má pè wọ́n rárá èwo ló fi ìpọ́kàn wọn máa fi wà lókè eléyìí ni nà ó. pẹ̀lẹ́ <coughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wo o need àti rest o àmọ́ kó tó rest o láti kọ́kọ́ take shower nù ṣé kí n lọ bẹ́ẹ̀ gbómi sí bathroom. àbúrò máa ń lo ní gbóná kí n bẹ́ẹ̀ gbómi kan. ẹ bá mi pa àṣàbí onítúwọ́ àṣàbí. ẹ bá mi pa àṣàbí o olú ọmọ o àṣàbí. adé tó ṣó ti gbéra ó ti gbéra dáadáa onílé jẹ́yà káyó àṣàbí. ó ti ń gbéra ó yá ó yá ó yá ṣe dáadáa má jẹ́ kó lọ dídí kú ṣe dáadáa. màmá ẹ káàárọ̀ mà. káàárọ̀ ọkọ mi. túwò tí rẹ jìn. ìṣẹ́jú márùn-ún sí ọmọdé lẹ̀ lójókòó. ìṣẹ́jú márùn-ún fún nǹkan tó yín sàn yìí ẹ wo time after nine ẹ wo òwúrọ̀ lọ́jọ́ jáde màmá. ṣáàgó mẹ́sàn-án pẹ́jù láti jẹun àárọ̀ ni màmá yẹn fóònù gan o ṣáàgó mẹ́sàn-án pẹ́jù láti jẹun àárọ̀ ni ẹ jọ ṣé ẹ̀yin ni aláṣẹ ayé mi ni tẹ́ máa sọ fún mi pé táìm báyìí ni kò jí táìm báyìí ni kò jẹun o ẹ wo ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ mo tó ti yé mi ó ti yé mi ṣóye yín sí tẹ bá mọ̀ pé iṣẹ́ yìí ó ti fi yín sílẹ̀ ṣóye yín ẹ fi túwọ́ títà sílẹ̀ kẹlẹ́ ọbẹ̀ sí máa ta mọ́sà àbẹ́ ẹ̀ máa gbọ́ olú ẹ̀ kàn rìn yàn kàn waste time ẹ̀ wá síbí báyìí ẹ̀ wá ń sọ ṣáàgó mẹ́sàn-án pẹ́jù fèmí láti jẹun. ẹ fi ṣẹlẹ̀ kẹ gbọ́nà bóyá kẹlẹ́ ọmọ abẹ́rẹ́ máa sí ni máa ta mọ́sà lórí igba ẹ wo ó dàbọ̀ jàre àbẹ́ máa gbọ́ ṣáàgó mẹ́sàn-án pẹ́jù fún mi láti jẹun. ó dàbọ̀ jàre tó lù ẹ ka máìlì wá sọ́dọ̀ yìí. ẹ gbọ́ mi pa ṣáàbì onítúwọ́ àṣàbí. ẹ bá mi pa àṣàbí o olú ọmọ o àṣàbí. kí nǹkan fẹsẹ̀ gbà kébù lásán kó wá di egbò ńlá báyìí. kò dé egbò ńlá o mélòó legbò tó wà bẹ́ẹ̀ ó kàn ń dùn mí ni egbò ńlá torí dà àṣàbí má fi ẹnu pẹ̀kùkù pè sínú ẹsẹ̀ mi o. Ah, ah, mo fẹsẹ̀ gbá tébù egbò kékeré yìí ló ń lọ pé egbò ńlá egbò ńlá. Ah. báwo lẹ ṣe wá ń kó pẹ̀lú ẹsẹ̀ yìí àti ṣọ́ọ̀bù. àwọn yanjú ara mi nígbà tó ń ṣe pé ẹsẹ̀ ni mo máa fi dáná ẹsẹ̀ dẹ̀kọ́ ni máa fi ta túwó ọwọ́ mi ni kò sí tó ṣe ọwọ́ mi òun ni máa fi tajà ni máa fi dáná mo ń yanjú ara mi ó kàn jẹ́ pé ẹnujọ́ mẹ́ta yìí ọjà ò ṣe bó ṣe yẹ kó ṣe ni kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n wọn bá tí mò ń rí náà kì í ṣáà rí nǹkan máa fi jẹun. ẹ màmí ó ṣeé ṣe kó jẹ́ pé ẹsẹ̀ yìí ó pẹ̀lú nǹkan tó fi jẹ́ pé àwọn èèyàn ò yà sọ́dọ̀ yín mọ́. ẹsẹ̀ wo. Ah, ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹgbẹ́gùn ńlá bá ìṣẹ̀ṣẹ̀ ẹ̀dẹ̀ ń ta nǹkan jíjẹ ah, ó tó káwọn èèyàn máa yà lọ́dọ̀ yín mọ́. Ah, ṣẹ́rí nǹkan tèmi máa suggest ni pé since the ti sọ pé tẹ́ bá ti ń lo àwọn oògùn yìí pé kẹ́ ẹ máa sinmi sílé kẹ́ ẹ máa rest dáadáa kí ojú egbò yìí kó lè tètè pàdé ẹ jẹ́ kí mi máa lọ ṣọ́ọ̀bù kí n lọ máa bá yín mójú tọ́jà yín ṣe pé ìfẹ̀kàn tẹ́lẹ̀ náà tẹ́ bá ṣe sí ń tòsí tẹ́ bá lọ jàbí tẹ́ bá lọ fún oríṣiríṣi ṣíṣe ẹ̀ kí mi náà mo máa ń jòkó sí ṣọ́ọ̀bù tí máa ń bá yín mójú tó mo dẹ̀ mọ́ ń pa ọjà yìí dáadáa ẹ máa sinmi. Ah òun nìyẹn. ṣé mo lọ sí mo fẹ́ tọ̀ ni. mo dá jẹ́ kí n máa yín sí ẹ má gbé kí n má fọwọ́ kàn. má gbé fún ara mi. yàtọ̀ lọ ṣáìsẹ̀ mọ́ kí. ó ṣe ṣùtá fún mi. Thank you. pa lẹ́nu yìí ó tó ìlọ́po méjì tó pa lánàá. bẹ́ẹ̀ ni màámi <laughs> ìkòkò mẹ́fà òun ni mo sì lé ní kódà kò tún tó. mẹ́fà. bẹ́ẹ̀ ni màámi. ẹni point. àmín. ẹ jẹ́ a máa wá. àmín. òun náà rọ́mọ ṣìkẹ́ o nínú àlàáfíà láì ṣàìsàn ló máa fi gbórí ẹ lágbára náà. àmín àmín. àmọ́ àṣàbí mo fẹ́ kó má gbàgbé àdéhùn tó wà láàrin èmi àti ẹ nípa ìwé ẹ o agbára ọlọ́run èsì ayọ̀ la máa gbọ́ lórí ìdánwò tó lọ ṣe mo fẹ́ kí ìwé kíkà yẹn kó wà lórí okùn àyẹ pé kó ká gbogbo òwe ẹ̀ yọrí òun ló lè múnú mi dùn. Hmm? mo ti gbọ́ máa mi mi ò ní gbàgbé ìlérí tí mo ṣe fún yín àti wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ èsì ayọ̀ la máa gbọ́ lágbára ọlọ́run ọkàn mi ti balẹ̀ níyẹn lórí náà kò ní sí wàhálà èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ kọ́ mi ṣeré fún èmi náà kí n kàwé ẹ̀. kàwé ọkọ mi. ẹ màmí ṣé ọmọ nọ́ọ̀sì yẹn dẹ̀ wà wá ní ẹ̀nì. kò wá o ó dẹ̀ pè mí ó sọ fún mi pé ó dọ̀là kóun tó wá. bọ̀ kí ló máa ń ṣe gẹ́yìn mo ò dẹ̀ jẹ́ lówó o in fact mo tún bẹ̀gàn mo ní kó mẹ́sọ̀ pé òun dọ́dọ̀ yín lé ni. Oh, àmọ́ ti pè mí lórí aago tó bá dàrọ̀ làwọn àjí wà. ó dà ṣe lóògùn yín ṣá. Ah, bí mo ṣe jẹun tó báyìí mo lògùn mi ló yẹ kó mọ̀ pé mi fògùn mi ṣe. ẹpẹ̀lẹ́ <laughs> màámi mm-hmm. mo ti rí àwọn ọmọ méjì tó máa bá mi ṣiṣẹ́ in fact wọ́n máa bẹ̀rẹ̀ látọ̀la lọ. méjì tó ni ṣé bó o ní mẹ́ta ló fẹ́ gbà tèmi tiẹ̀ tún wò ó pé mẹ́ta yẹn gan ò lè tu ẹ̀ méjì ló tún wáá rí. ah ẹ̀hún màmí mẹ́ta ti tó ẹ̀ mo máa ṣe máa máa sanwó fún wọn mẹ́ta ti tó. ó dẹ̀rù kó máa tó pẹ̀lú gbogbo ìkòkò ní mẹ́fà ó bá tún yá tún máa lọ òkè sí. màmí for mm, now mm. mẹ́ta ti tó. kò burú gbogbo ètò bá gbà àbà ẹ̀ lọ́wọ́ mu. àjẹ́ àmà wá. àmín. ṣe o. káyọ̀ máa pa ká dáradà kéèyàn máa sọ́wọ́ àdéhùn tá ò fẹ́ dà orí mi ṣọ̀nà mi rere ṣọ̀nà mi rere kò yànjú. Bimbo, Bimbo, come here, come here, baby. She tó mi ni? Bimbo you look pretty. Thank you. Thank you. Bimbo, bimbo. Um, ẹ fún mi lówó tó kó kí n lọ sí. Kí Um, ṣẹlẹ̀ nígbà yìí? Ọmọ tí mo sọ fún ẹ kó máa ń tatuó fún mi ni. Ọmọ ní tuó. Lẹ súnmọ́ra yín pẹ́kípẹ́kí báyìí. Ẹ fún mi lówó tó kó kí n lọ. Oh, gbà owó àná àti owó ilé tó wá sí yẹn màá pè ẹ́ ṣòtúbọ̀. Gbẹ̀ngà o ò lè change tó bá ti róbìnrin báyìí ojú àwọn máa ran ni what else do you want ọmọ ní tuwo sèmi you can't change I don't understand. What else do you want? Ọmọ ní ká sọ ẹjọ ṣé bíbá ilẹ̀ ti ń ṣiṣẹ́. àyè bí ni mo ti ń ṣiṣẹ́ èmi lálápàtà gbogbo búkà yìí ṣé ẹ rí mi ṣe wá wáyìí mo ti ń pẹ́ ẹran kò ń ṣàná àwọn ẹran mi wà tó yẹ pé abo ẹran náà máa ń ṣe bọ́dọ̀ wáyìí akọ ẹran ni ó máa ń rọ̀ ni àwọn abo ẹran tó ti ṣàbíamọ ṣàbíamọ tí wọ́n ti wọ menopause wọ́n á gbé fún yín jẹ wàá máa ràn parí ṣé rí gbogbo ẹran tí ẹ bá fẹ́ jẹ páàtì pọ̀ ìmí ẹkùn ẹran báyìí ó soft ìbàjẹ́ ẹgbẹ́ ẹran báyìí lẹ́bẹ́ ni ṣùgbọ́n gbogbo ọgọ́rù ẹyin ẹran yẹn hàn ah, no no no no no no. sọ̀dọ̀ gbẹ́ni burúkú sọ̀hún ṣé kò tán bíẹ́ṣọ̀ olò ń dáhùn yẹn kó máa wí kàtìkàtì òṣè kó jẹ́ lọ́bi tí mo rán ẹ Eh. àwọn ló máa ń supply wa lóúnjẹ ní tennis company. oh ah ok ibẹ̀ lẹ ti ń ṣiṣẹ́. yes ibẹ̀ mo ti ṣiṣẹ́. bímbọ lẹ ń sọ yẹn o. Oh, yes bímbọ. akẹ́lẹ́ máa wá òkò sí ilé o mo ti rán lọ sọ́jà. oh ah, ṣé ẹ̀yin lẹni bíbá yìí. ẹ eh, mi ni mo ní bí ṣé ó ní kankan tẹ́ fẹ́ ni mo lè attend sí personally. Um, ẹ má worry òun gangan ni mo fẹ́ rí kan tí mo dẹ̀ fẹ́ rí fún wa very important. àyà kí ló máa ṣe báyìí. <laughs> ẹ mọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ fún mi ní nọ́mbà yìí in case tí bá need anything màmá pè é dà rẹ. ah ok kò sí problem kò sí problem ẹ ṣe gan ni customer wa dáadáa dẹ̀ ní. <laughs> ẹgbà. okay. nọ́mbà mi nìyẹn. all right. ah ẹ wò pé òun náà lòdì rẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wò kọ́sọ́mà yẹn ń béèrè ẹ ó yọ yá síbí. <laughs> Sure. Um, babe. Sure, mo fẹ́ apologize for what I said last time. Mo dẹ̀ promise that you will irú ẹ̀ ò ní ever ṣẹlẹ̀ mọ́. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Mr. Gbẹ̀ngà, ẹ máa wá lọ màá rí yín létà, mo ti gbọ́. Mo ti gbọ́ nǹkan tẹ̀sán, ṣẹ́gun, ẹ máa rí. Ó dà wọ̀ sá. irọ́ ni wọ́n pa ó yà ṣàlàyé fún un fúnra. ṣé kì máa ṣe irọ́ ni. Ah, máa fẹ́ tí ara ẹ bọ́ ní sí. ṣé kò bí léwu ni. kò bí léwu ni. òun ẹ ti bá sọ̀rọ̀ yẹn ṣe kò ní lẹ́yìn. kò ní lẹ́yìn. kí n gbé débẹ̀ tọ́ ara ṣàlàyé fún un. jẹ́ kó mọ̀. sórí lẹ́ẹ̀kan eh. kó o tó dé yẹn madam gbígbà tí èèyàn sáré lè báyìí tó fi igi lé wọn lọ́wọ́ bí madam ṣe gba nọ́mbà àbọ̀dà gbéra ni ẹ̀ wọ́n ṣe wá yẹn hmm. ìyẹn wàá dùn mí tó bá rí bọ́ ṣe ń wò tí wọ́n rí wọn bá tọ́ pọ́ńtò lọ́wọ́ ah! kálí mi wà lẹ́nu kálí mi wà lẹ́nu gbégbàánu fún wọn. ẹ ẹ yọ yín bá yín wọn bọ ni. o ẹ má ẹ má má fa wàhálà lẹ́sẹ̀ pẹ̀lú àti ṣe má bá mi mọ ọgbà màdàmú ìyá wíìrì. bọ́lá tó ń gbà ní màdàmú ẹ máa gbà kòkó ń bá ẹni wọ́n fẹ́ jẹ tán wọ́n máa bá ti jẹ́ òde ìtọ́ gbogbo nǹkan nínú ìkọ̀ ṣe ṣe ń dábàá. àníkù ah, ẹ̀wà ẹ̀wà rí bẹ́ẹ̀ làwọn fẹ́ ṣe gbogbo wa madam àtẹ ẹ má lọ ẹ wá ẹ wá ẹ wá ó dá ẹ gbá bọ́tẹ̀lẹ̀ Yes, love. How far? Okay. oh, it is settled. Okay. I need to double up. All right. Have a nice day. Babe, how far? Worry, dining sink. My coffee is not there. Oh, mo ní kó coffee or tea. I'm sorry about that. Ìgbà I'm mo jí láàárọ̀ yìí, ó rẹ̀ mí gan, orí wa ń fọ́ mi, orí yẹn ń fọ́ mi gan. Má bínú. O kitchen kó sáré bọ́ọ̀lù omi kó ṣe fún mi. Má bínú. Orí ń fọ́ orí ẹ̀ pé ṣá kí o gbọ́ nǹkan tó jáde lẹ́nu. mo ní ara mi ò yá pórí ń fọ́ mi. o gọ̀. bí ti báwo. you're sick orí ń fọ́ ẹ bó o lè jókòó síwájú tv very early in the morning lásìkò yìí so o lè prepare just tea put a put water in the cup and prepare me tea jọ kí nìyẹn ní ṣe pẹ̀lú pé mo jókòó ti tv láàárọ̀ kùtùkùtù orí ń fọ́ mi ṣé torí bá wọn ń fọ́ mi yẹn ó mọ̀ pé torí bá tiẹ̀ ń fọ́ yàn gbọ̀ngbọ̀n yẹn ló máa da kéèyàn rí nǹkan téèyàn máa wò sódà yẹn á lè fi òbẹ̀. orí ń fún ẹ so to put to put water in a cup a small tea cup kó dẹ̀ po tea fún mi. see see eh? it is too early for this please please and please. ah hello. kí ló tún ṣẹlẹ̀. mo kí ló dé táyé ẹ rí báyìí kí ló dé táyé ẹ bàjẹ́ tó tó yín náà táyé ẹ ti yẹ ni nínú kí ló dé. ṣé o ti wọnú kíchìn yẹn ṣá. ṣé o jóná ni. nǹkan tó ṣe kò ju kó jóná lọ kí ló dé ṣáyé báyìí ló ṣe yọ̀gùn tó ni kí ló dé táyé ẹ ti yẹ ni ṣó mọ pábọ́ tí mo fi jẹun látọjọ́ tuesday ṣé wà nínú bẹ̀ yẹn lẹ́ni friday o dẹ̀ rí nǹkan kan ṣe sí orí gbogbo kitchen ṣe bu bí ilé ẹran. ẹ ẹ tí wọn bá bu bí ilé ẹran kọ jọdún bá bu bí ilé ẹran kọ kí ló ṣọwọ́ àti tiẹ̀ ṣọwọ́ lè fọ pílẹ̀tì ni yes kí ló ṣe wọn náà. orí ẹ ò pé. for better or worse lájọ fira wa ṣe. ṣé kò ń ṣe pọpọlọ ẹ yẹ ṣá. Ah, ọpọlọ mi ò yẹ. ọpọlọ ẹ ti yẹ obviously ó ti yẹ so èmi tí mò ń jíjáde nulẹ̀ láràárọ̀ tí mò ń lọ síbi iṣẹ́ as early as possible tí mò wọlé lóru all because pé mo fẹ́ treat ẹ dáadáa kó lè wà ókè ìwọ tó wà nínú ẹ tààrọ sílẹ̀ kí ló máa ń ṣe nulẹ̀. God bless you ìbéèrè tó dáa lóbìnrin yẹn tó bá ṣe lọ tán èmi máa ń nulẹ̀ máa nu tébù máa nu chair máa nu dining máa tún nu gbogbo onúlé ṣe máa dẹ̀ tẹ́ bẹ́ẹ̀dì tá a sùn sí. wà tẹ́ bẹ́ẹ̀dì tẹ́ sùn sí ẹ rí i pé ò ní láàkàyè ọpọlọ ẹ ti sá lọ pátápátá yanyan so àti fabọ yẹn is a problem for you right. wo mi ò fẹ́ wàhálà ní àárọ̀ ẹ̀ tó bá jẹ́ tíì ló fẹ́ mu wọ kitchen lọ prepare tó bá jẹ́ plate yẹn ni issue ayé ẹ̀ ń sìn wọ ọbẹ̀ yẹn kó lọ fọ́ namaste please mi ò fẹ́ wàhálà o. namaste kí you jẹ. <laughs> namaste kí mi jẹ. ó pa ẹ̀ dànù. mi ò lè mi ò lè blame ẹ̀ ọmọ reason people like you you are from polygamous family yes yes love tó yẹ kí pop sí ẹ yẹ kó ṣí ẹ̀ pẹ̀lú mọ́mí ẹ̀ nìkan ó ti ṣí ẹ̀ pẹ̀lú multiple women so o ò lè mọ nǹkan tó ń pè ní real love o ò lè mọ bó ṣe ń pampa obìnrin o ò lè mọ bó ṣe ń tọ́jú ọmọ agbóbìnrin gègé yẹgẹ ìyàwó mi má fọbọ́ o ìyàwó mi má tún lé ṣe o ìyàwó mi jókòó síbẹ̀ yẹn o ìyàwó mi lé lọ dáná fún ẹ mi ò lè blame wọn ló ti gbọ́. wèrè ní ilẹ̀ bí yín ẹ ti ya wèrè mo wọ́n dàbínú lẹ́yìn ṣe máa rí mo wọ́n dàbí ilé àwọn òbí ẹ̀ bó ṣe máa rí definitely bóyá báwọn náà ṣe gun tán dọ̀tí òṣì ni wọ́n náà dọ̀tí. kò ṣe. bóyá mọ́mí ló dẹ̀ àbí kó jẹ́ pé dájú ló dẹ̀ bóyá àwọn méjèèjì dẹ̀ jẹ̀pọ̀ ní nítorí kálọ̀ kó ẹ dáadáa ni o ò ní finú lélẹ̀ kínú lè máa rùn báyìí e, kitchen tọ́. jọ ṣé òun fi style i mean òun stylishly rán mi sílé. mi ò stylish mò ń rún ẹ lọ ni o o ṣe pé stylish ṣe sí o ọ́fíìsà ìwọ̀n rú ẹ lọ ni. o láṣọre lórí ikọ̀. aṣọre lórí ikọ̀. o láṣọre lórí ikọ̀. láì tó bá gbọ́ máa kún ẹ dànù ẹ wò kan. domestic violence apẹ́lẹ́wọ̀n bí ọ̀bọ. èmi apẹ́lẹ́wọ̀n béèyàn tún firú ẹ sẹ́wọ̀n pẹ̀lú bó ṣe rí ìgan ẹ̀wọ̀n tí ò mọ̀ tẹ́lẹ̀ yẹn ti wá kó dọ̀tí lọ sí. rí ládé yìí Àṣàbí èló ló gba ilé yìí. mọ́mí ẹ fi yẹn sílẹ̀. èló lówó tó fi tún ṣe tó fi dáa tó yìí gan. ọlọ́run ló ṣe màmí. ọlọ́run ló ṣe. Mm -hmm àṣàbí. Màámi. Ibo ló ti rówó? Ah, ah. Màámi, ṣé ẹ mọ̀rọ̀ mo tẹ́ bímọ ni? Ah, ìdútúwò yìí náà ni mo ti rówó tí mo fi gbalé. E. Ọlọ́run kan fàlùbáríkà sí ni. Ó yẹ kẹ́ ẹ lè gbẹ̀rí mi jẹ́ màámi. Ẹ mọ ọmọ tẹ́ bí náà. Ìdútúwò. Bẹ́ẹ̀ ni màámi. Àdúrà tí mo kàn fẹ́ ká máa gbà ni pé tá a bá ti kúrò níbí báyìí, ilé tiwa ni ká kó lọ. Àmín ọkọ mi mo ṣe mo dúpẹ́ o kú ìtọ́jú mi ìwọ náà àárọ̀ mọ̀ sí kẹ́ ẹ̀ o wà ní dààmú o ò ní fàìsàn ló gbé sí ayé ẹ̀ ah. <laughs> ẹ máa bọ̀ lókè mo fẹ́ kẹ́ wá lọ mú yàrá tó bá wù yín mo fẹ́ kẹ́ kọ́kọ́ mú tìyín kí n tó mú tèmi ni o ah! <laughs> ẹ máa bọ̀ wá ẹ rà ó. àṣàbí onítúwọ́ àṣàbí. ẹ bá mi pa àṣàbí o olú ọmọ o àṣàbí. àyè takọtabo onílé káyàkáyò. Yẹ́misí. Yẹ́misí. Yẹ́misí. Ah so lady yìí ò sí ilé ó kàn parọ́ fún mi pé òun wà ní ilé ni kí ni ìtumọ̀ gbogbo ọlọ́run àṣàánú mi pẹ̀lú Oh my God. Oh my God. Ọ̀rẹ́ mi. Aṣọ mi. Ọ̀rẹ́ mi. Aṣọ mi. Báwo ni Dani ṣe wà I'm good. Àwọn àlè ẹ̀gbọ́n mi ẹ̀ka sọ̀sà. How are you sure? Ẹ mọ rari ni. Ah well, very well ṣe bí lady ti máa ń sọ fún ẹ pé mo ń ra tuwo lọ́dọ̀ ẹ all the time ni exactly yes customer mi dáadáa ni wọn. bọ̀dá mi ó ti yé mi. kí ló yẹ kí ló yẹ mama dání oṣù ẹ ibo ló ń lọ. mo ń lọ sí ṣọ́ọ̀bù. lẹ́lẹ́pẹ̀. bẹ́ẹ̀ni sá àì tí mo ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi. òun mo bẹ̀jọ ṣọ́ọ̀bù mi ah. customer. oyè oyè wọlé this is good mo ti rẹ́ ṣàbí ti tẹ̀mẹ́. ṣáwa ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ everything lọ dáadáa. túwó mi ò ní igbákejì iṣẹ́ oríran mi mò ń ṣe kájé wọlé ẹ̀yà kẹyọ jẹ́ túwó aláṣàfihàn. onílé káyà káyọ àṣàbí lọ́lá ṣíbí ọmọ wa kò yàn kò yanjú sanjọ́ àbíamọ̀ àṣàbí. Oyin Yes. I'm not saying that your brother is bad. Don't get me wrong. Okay. But sorry, ọmọ ìkéré ara mi ni mi. Eh? Èmi tí mo ṣe ń lé admission káàkiri, ṣé màá sọ pọ̀rọ̀ ọkùnrin ló kù mí kù? Àṣàbí Àṣàbí tá ló sọ fún ipò ọmọdé yẹn. Kò kí ń ṣọmọdé náà. Ah, ah. Pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi, during that period tá lọ ṣe exam yẹn. Kò ah, kí ń ṣọmọdé jọ tó bá yẹ pé ìgbà tó ti parí school saturday mo ti gain admission ṣé mo pé ìgbà tí màá serve báyìí èyí tó wá sọ pé bóyá my brother will disturb your education no my brother cannot disturb you he will rather support you. okay mo ti gbọ́ tiẹ̀ bọ̀ kílẹ̀ tó ń insist pé kí n fẹ́ gan-an. it's because my brother loves you. yes she's right. That you love him? That I'm totally in love with you. Uh, but why tó wá jẹ́ pé òun lè rán sí mi? Ṣòro má dóhun yara tí ọ, ó Um, ní ẹni yàrá lògùn gbé ló ṣe. Um, mo ti ní feelings fún ẹ̀kan ṣe nìkan ṣàná. Mo take time láti study ẹ láti mọ orí èèyàn tó jẹ́ ìṣesí ẹ, ìhùwàsí ẹ and all so ọ̀rọ̀ kọ́ débi ọ̀rọ̀ ni mo ṣe bóun sọ ni mo fi tó létí so òun ṣe ní ẹni yàrá lògùn gbé ni so ó wò pé ah, irú ọ̀rọ̀ yìí ò jáde lẹ́nu ẹ̀gbọ́n mi rí èyí tó fi jáde jẹ́ kí n tètè lọ <laughs> sọ fẹ́ni tọ́rọ̀ ń bá wí ló ṣe tètè wá sọ fún yẹn so I'm in love with you and I and I'm sure about it. okay mo ti gbọ́ yín eh, but ṣebí ẹ ti marry. Um, yes, but what's a divorce? Ah, why? Ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀. Wọ́n wá ṣàbí ṣórí woman ẹ̀ sọ pé òun pa ẹ̀gbọ́n mi. Even our ta family gan, a lè yọjú sí wọn. Tá a bá ti jẹun tán, máa fún yín fún details. Yes. Hi. Mm, mm, mm, Abba. <laughs> Kí ni? Ẹ jẹ́ àṣàbí jẹ́ kí n sọ ogun ìfún. Ṣórí woman ni even our àtàjẹ́ family kò jẹ́ ká wá wo ìlú for good nine months. Ah. Ah, wèrè ni really ń gbé orí ẹ̀ gan. ṣe ṣe máa fẹ́ inú ara mi ṣàlàyé gbogbo èyí tó kù ó ti tó báyìí right. oh ok ẹ má bínú àṣàbí tó ń jẹ bá ti jìnnà kó wá jẹ. Mm-hmm. ok o ṣe o àmọ́ mm-hmm. jẹ́ kí èmi eléyìí tó fẹ́ lọ ṣe eh. jẹ́ kó jẹ́ the last time mo máa wọnú kíchìn mi láti ṣe oúnjẹ fún mi. ẹ ah, ah. eh, bùdá mi ah, ìyẹn ni pé tókò bá ti mojú àyà tán aláìní ló máa yẹ bá. <laughs> aṣàbí. yẹra. mo ti yẹ o. <laughs> Oh. okay there's a problem. thank you. sáré ah ọkọ mi. Um, ṣé dáadáa ni bàbá mi ṣé dáadáa ni bàbá mi pẹ̀lẹ́ kú jọ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ ló wá ṣe o. a dúpẹ́ fọlọ́run wọn àlàáfíà dáadáa. ẹ má bínú pé ó ṣe díẹ̀ kí n tó tún wá yọjú sí i káàkiri káàkiri náà là ń jọ pọ̀ mọ́ra wọn. mi ò bínú ìjọ tó lóun bọ̀ tó wà ìyàwó ẹ̀ ti jẹ́ kó yé mi pé wọ́n sáré pè é lábújá pẹ̀lẹ́ máa jẹ́. mo mọra wọn tó fi jọra wọn lọ́dún. a dẹ̀ jọra wọn lágbára olúwa máa wà pẹ̀lú yìí. darling jẹ́ kí n sáré gòkè mo fẹ́ mú nǹkan kó lè padà drop mi sí ṣọ́ọ̀bù. kí ló dé tó tó wá dààmú ẹ̀ ẹbí ẹ̀ dẹ̀ ti máa gba ara kìíní lọ sí ṣọ́ọ̀bù tí. mami àfi pípé ẹ̀ mọ́ òun ló insist pé dandan mo gbọ́dọ̀ tẹ̀lé òun dénú ilé yìí ah, mo rò pé since tí mo ti wà mí kí n kúkú fi opportunity yẹn mú nǹkan tí mo fẹ́ mu. ayọ̀ ẹ̀ lọ ló ṣe ní kí n fojú kọ́yìn kó tó di pé wọ́n tún bẹ́ sí gbòòrò. ṣé n gbọ́ èmi náà láì rí ẹ láti bí ijọ́ mẹ́ta ayọ̀ ti yùn mí. ẹ ṣe ọkọ mi ẹ ṣe mo dúpẹ́ ọlọ́wà wà pẹ̀lú yín ò ní ṣiṣẹ́ ṣe wàá máa lọ rí wàá máa bọ̀ rí ní lágbára Ọlọ́run. wálé ò lè mi torí Ọlọ́run tèmi náà bá mi ò tẹ́ni mo fẹ́ kọ́ ẹ̀ lórí wálé òde ṣàánú mi torí orí mi nìkan wà ní òde ṣàánú mi àbíkó wálé tẹ tẹ mú mi ó mi ó mi ó. Wálé ò ti rí ìlú rẹ̀ tó ṣáájú. Wálé ìgbẹ́jà kú. Wálé lọ sórí ìṣàpàdé. Wojú mi, wojú mi wálé. Wálé tó dúró ìbò ṣé kò ní bàmí sọ̀rọ̀ ọ̀dọ́ ìfún ní èdè tó máa ń bàmí wálé kí ló ṣe é dé. Wálé kí ló ṣe é dé ìyẹn nìkan lọ rí tọ̀ mú tíyà rẹ̀ kọ́ ìgbà adájí náà ti ń ba lẹ́sẹ̀ ìyá rẹ̀ ṣebí kò lè ba àgbàṣe tí wọ́n tíyà rẹ̀ ń ta lọ́wọ́ ẹ̀ náà. kú la káyè ó ṣáà ti gbà tán lẹ́sẹ̀ ó ti gbà tán lẹ́sẹ̀ ṣùgbọ́n kí nìkan ló ń sọ sí mi lọ́kàn òun èmi ọmọ jàyè fúnra mi ọmọ orílẹ̀ ìlú gun kí ni yẹn sọ sí mi lọ́kàn pé tí a bá ṣọ́ra wọ́n máa lò wá wọ́n ti wọ́n ti ti lò wá bá ṣe wá. wọ́n lè lo àwa ọkọ ẹ̀ àtìyẹ́ ẹ̀ tí ó lóná ló ti lóhùn tí wò kí n sóògùn ni. èèyàn tó lo fámìlì lóní kò lè lo àwa ṣé àwa ò jẹ́ni tán ti lò báyìí. èmi béèyàn bá lò mí yóò fológun orúbọ. máa sọ bẹ́ẹ̀ jàre oníwọ̀n lu ẹ̀ ṣé wọ́n ogún ògbóòrùn ṣẹ́ ni ògbóòrùn yà ni ah, lára ẹ̀ ṣé ok àjọ orí ẹ ló ti tú ẹlẹ́ẹ̀kejì òòrùn òòrùn dúrà yẹn o wá ní kò wọ́n wá ní gbogbo ṣe wọ́n wá ní wọ́n wọ́n lù ẹ̀ wọ́n ti lò wá. bọ́lọ̀ ti kọ́ tèmi nù bẹ́ẹ̀ bá lò mí yóò ah, fún lógbò rúbọ. èlò lólógbò. èmi o tó lógbò bá wọ́n tà rí lu ẹ̀ ẹ̀ three five ni tó bá já kó ẹ̀ ah. pátápátá wọn ara méje thirty five thousand ó parí wọ́n ti lu ẹ̀ tipẹ́ sórí èmi mọ̀ kan ti lu mi gbọ́dá mi kan wà tó lójú àánú gbogbo èèyàn wọ́n béèrè lọ́wọ́ wọn ni wọ́n bá dọ́dọ̀ ọ̀la stone bá wọn fi ọkùnrin fún wọn tó wọn ngbà máa débẹ̀ ẹ̀ méje mo lọ eh, decline ni. àsìkò tiẹ̀ ni òtítọ́ àti pé èèyàn ò lè lu èmi torí pé tó bá jẹ́ pé ẹni tí wọ́n bá lò kó ń ríṣẹ́ ríṣẹ́ dráìvà tí mo ṣe ní ìsìn sẹ́ni tó ń lò ní ìmọ̀síṣẹ́ dráìvà ah, ẹ sẹ́ni ní ìmọ̀síṣẹ́ dráìvà. àdó máa ń bùkù ìwọ náà wò jọ torí ọ̀nà tó bá ń ka dírẹ́bà láyé dírẹ́bà má tiẹ̀ má gbègbà orókè kó jẹ́ dírẹ́bà àwọn dírẹ́bà gidi ah, mo mọ̀ wọn wọ́n máa wà ní èsì báyìí tí gbogbo àmọ́ kan lélẹ̀ ìjọ ṣe mọ́tò ẹ̀ lẹ́sì. ṣé àpò èlùbọ́ àti iṣu papọ̀ mọ́ yín sí. ìwọ tó yẹ pé jọkọ wọn di gbogbo ẹ̀ báyìí ni extra tanki gan tanki tó ló lè gba nọ́mọ ẹ̀ iwájú báyìí lẹ́gbẹ̀ẹ́ sí kán wá fi èlùbọ́ ṣọ́ọ̀kì ẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀ báyìí wọ́n ti dírẹ́bà wọ́n ti lò wá dànù. wọn à lo èmi àti pé sọrí lọ́ra sọ̀rọ̀ èmi ò ní pé bóyá jẹ ni wọ́n o tó bá padà lọ gbọ́ ibi tó bá ti pa ẹranko má jẹ́ kó padà sáárà ẹ̀ ìwọ sọmọ pọ́n máa fẹ́ra rẹ wé mọ̀lú náà fifty tẹ́lẹ̀ pọ́nmọ̀dé ah. pọ́n padà sára rẹ lágbàdo. níbo ni ẹ̀ ń wo bóyá bóyá ní kò ṣe bí wọ́n ti ń sàṣìwá báyìí bí ṣe ń wẹ̀ bí abomi ìṣòro lójọ. àná ah, sọ ya wèrè ojú abomi ìṣòro. irú ọmọ bàbá mi ṣe lóore bẹ́ẹ̀ kó má di pólú yóò mọ̀ lọ́jọ́ kẹ́ tọ́rù pálá kẹ́ ló lọ́lọ́ ah. tọ́ bá sàdá sí mi lọ́wọ́ ẹ̀yìn. dírẹ́bà adájà pa má gbà bí tí mo ti ń kun ẹran kọjá bí ṣe ń wẹ̀ yóò jọ ewúrẹ́ burúkú burúkú. ní mi pẹ̀lú ńlá mi òun mi sọ̀rọ̀ gan wọ́n lọ́ọ́ máa ṣàánú mi má bàjẹ́ kí n pa ẹ̀ jọ ó máa ṣe ń wo ni ṣé wọ́n ṣé o ṣe pé kò fẹ́ ni ẹ́. bọ́bọ́ ilé ẹjọ́ mi ìṣòro lóòótọ́ lọ́hùn kí ọ̀gá kọ́ là kéèyàn ṣá irú apá yẹn wọ́n wọ́n fa ìfun ni èèyàn nígbà tó. ẹ ká sọ náà ìyá mi ó jàre. ẹ wá mà kálẹ̀ ń béèrè. ah má bínú ìyá mi ìyá bólú ni mo béèrè. ìfàtọ́ tẹ bá tẹ̀ ń béèrè anybody ó yẹ kẹ sálámọ̀ sáwọn tó wà nílé kó ṣe pé ẹ̀kọ́ máa gbẹ̀yìn lọ́hùn yẹn máa lọ. ẹ má bínú torí pé mo mọ fúláàtì tó ń gbé òun ni mo ṣe ń lọ síbẹ̀ straight. ìyá bólú ìjọ ò lẹ ti rí ìyá bólú yẹn gbẹ̀yìn. ah ó ti ṣe díẹ̀ wò tí mo ti rẹ̀. ìyá bólú ti kó kúrò níbi bàá wọn gbẹ bímọ ìyàbó ló gbé bímọ. wọn gbé bíbá yìí. tó ń gbé fúláàtì bíbá yìí kò gbé bímọ. wọn ti kó kúrò wọn gbé bímọ. ìyàbó ló gbé bímọ kẹ. ẹ jọ ìyá mi ṣé wọn bí tí wọn ń gbé. mi ò mọ ibi tí wọn ń gbé o mo kàn mọ pé wọn ti kúrò bíbá kí ni láìdí àlùkò ń gbé rárá. jọ ìyá bíi pé ọ̀rẹ́ wọn tọ́jọ́ rìn ṣo mọ ibi tí yẹn ń gbé. ìyá bí n pé mi ń gbórúkọ yẹn mi mi mọ mi mọ rẹwọn kankan. ìyá bólú nígbà tí ìyá bólú máa kú kò gbé báyìí. màmá a ní ìyá bólú ò gbé bí báyìí mọ ọ̀nà géètì lélẹ̀ kò sẹ́nìbọ̀dì tó ń gbé níbi tẹ́ ń gbà lọ yẹn àwa táwa ń bí báyìí lélẹ̀. ó kò burú ó má bínú now. Àǹtí ìgbà àti mi. Báyìí kí ló ṣẹlẹ̀? Ìjayà ìlú ọkọ wọlé wọn sálámọ̀sẹ̀ nítorí wọ́n kàn gbẹ̀yìn lọ́hùn lọ àwọn ń béèrè Yabolu. Yabolu ta ni Yabolu? Ah, o ò mọ Yabolu. Hmm. O ò mọ Yabolu tó ń gbé lẹ́yìn bíbá yìí tóun àtàwọn ọmọ ẹ ní mọ́tò accident tó kú. Oh, ṣé kò ṣe ó máa tọ́pẹ́ níyà jẹ? Èmi ò rájẹ rí mi ìmọ̀ ń kàn pa àjẹ ìwọ ló mẹ́nìbọ̀lì tọ́pẹ́ lájẹ kó kàn mí. fẹsẹ̀ gbá tébù òun ló di egbò àdá àjiná ọmọ kan ṣoṣo tí mo tún bí ó tún di àdánwò fún ọkọ tó fẹ́ fẹ́ ta ni mo ṣe ọ̀rọ̀ mi gba ìfurasí o. ṣé kì í ṣe pé àwọn aráabí wọ́n lọ fi iṣẹ́ tí mi ò rán wọn jẹ́ torí wọ́n náà máa ń fárí lẹ́yìn olórí ìwò kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ àmọ́ bó lọ̀rọ̀ mi wá ti wọ́ wá báyìí ibo làdánwò tí ń ṣubú làdánwò fún mi ta ni mo wá ṣẹ̀ ta ni mo fẹ́ kojú dà báyìí ha àbí eh, ọlọ́run gbà mí ẹ̀yin èèyàn ẹ gbà mí ẹ gbọ̀rọ̀ mi rò ó mi mo fi tọrọ mi ti wọ́ wà. Bàbá ẹ má bọ̀. Ọ̀kárì. Ẹ má bọ̀. Ẹ̀gbọ́n mi nìyí o. Lẹ́wọ̀. Ẹ̀gbọ́n mi nìyí o. Lẹ́wọ̀. Àtàlọ́ ló ti ń pẹ́ jẹ. Bọ́dá mi. Ẹ̀lẹ́. Ẹ káàbọ̀. Bàbá ìṣàánú mi, ó bá mi ṣàlàyé fún wọn ni àtòrò àná ló ti ń pẹ́ jẹ bá mi wọ́wọ́ èyí ṣojú òye mi. Kò yé mi. Ọkọ mi. Bó lọ́mọ mi ṣe jẹ́ sí ọ? Ah, aṣáṣá bí bàbá àfẹ́sọ́nà ẹ̀gbọ́n mi ni kódà gan wọn ò ní pẹ́ ṣègbéyàwó. ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ mọ̀ dáràn ọ̀dà ìwọ irúlá oríta òfìfo ni àkàràgbá oríta òfìfo ni àgbò oríta òfìfo ni àgbò oríta àdìrín kọ́ kí ni. kí ni bàbá. ọ̀ọ́nẹ́ sọ̀rọ̀ mi. bàbá ẹ fi mí lè sọ alákọ̀ mi èmi kò nǹkan tẹ̀ ń sọ yóò yé mi o bàbá kò yé mi mi ò mọ̀ nǹkan tẹ̀ ń sọ ọlọ́run rẹ ọkọ mi ó fi pọ̀ ẹ̀jẹ̀ látọ̀rọ̀ àná ẹ̀ mi ò mọ̀ tẹ̀ ń sọ kí ló kọ rẹ àṣàbí àṣàbí ló ń jẹ kí ló kọ ìyá tó bí ọ. àṣàkẹ́. àṣàkẹ́ ṣe é gbóòótọ́ ọ̀rọ̀ ẹ̀mí tí ń bẹ lára ọmọbìnrin ẹni ọ̀jẹ́ kára ọkọ rẹ̀ ọ̀yá. ẹ igbó àṣàbí. bàbá ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run rárá níbi tí bá wò ṣé mo lè máa ṣe ni alọ́kọ mi ọkọ ọ̀rẹ́ bá mi sọ fún ọmọ màá nífẹ̀ẹ́. lákẹ́ńbẹ̀ lákẹ́ńbẹ̀ lákẹ́ńbẹ̀. bẹ́ẹ̀ rí ní ìsìn onímọ̀ra àkàmàrà ọ̀sángbẹ́gẹ́rí lórúkọ àgẹ́rí alẹ́lẹ́wọ̀n ò gbọ́ kúrokòrò lóòdó mọ́ ọ̀gàngán òun sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀ tọ́ ọba bẹ́ wèrè ni mo fẹ́ rí ọ tọ́ ọba bẹ́ mèsì àgbókùn ni mo fẹ́ rí ọ tọ́ ọba bẹ́ mòrì àbádà mo fẹ́ rí ọ tọ́ ọba bẹ́ lóríta mẹ́ta gbá mo fẹ́ rí ọ yá fọ̀n. kí ló tó ń ní lára yìí tó máa máa fún mi ní oúnjẹ tí ojú mi ò ní ráre òtún wá fẹ́ máa ní ní lára awo kí ló dé. mo wà yìí òun ni màmá gbé títí láé nítorí pé àbákú laṣọ ewúrẹ́. sọ gbọ́ nǹkan àmọ́ nǹkan kan wà o wọ́n fẹ́ yọ ọmọ àti ẹ̀mí kan kúrò tó bá ti gbọ́ nífẹ̀ẹ́ ara wọn lóòótọ́ kí n yà á kẹ́mi òkùnkùn ọ jáde lára rẹ̀ tó bá sì ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn kí n fẹ̀mí ọ̀hún lẹ̀ sílá kọ́ máa bá a yí. Ah, bàbá ìjọ ọlọ́run ni mo fi bẹ̀yìn mo fi lẹ́jọ́ àbẹ̀yìn ṣé rí ẹ̀gbọ́n mi àtàṣàbí wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan ni o ah, wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan ni ah, àti wá wípé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ láti ilẹ̀ ni ọmọ tó dáa gidi làṣàbí. etí méjì lodó ní wọ́n fẹ́ kọ́ tẹ́tí kọ́ gbọ́ nìsín alájídá o alápadà ògòdò aláyídà ló bí ẹnà alágbádà ló bí ọ̀gà ògòdò ló bí òwú ìfamọ́jòjú agbára ọpọ́n mi lóde ilẹ̀ yìí mọ́ torí ojú agbe kì í pọ́n agbe ojú àwù kì í pẹ́ ojú ọ̀sán ògbọ́dọ̀ pọ́n odidi mo sáré títí lọ ni mo dánmọ òṣòro gíogí ọmọ orin ìgbẹ̀rẹ̀ mo dánmọ ọ̀run mìlà mo ti bá bukẹ́ bí ẹni ti fapá ṣe tán mo bára rámi tó ṣubú tí ò lè dìde. ibẹ̀ mo ti pàdé òrìṣà láòṣẹ̀ ìmàgò ìfamọ́jòjú agbára ọpọ́n mi lóde ilẹ̀ yìí mọ́ torí ojú aṣọ àmúlòdì ìpá agbe ojú ẹ̀wú ẹ̀pá àlùkò ojú ọ̀sán ògbọ́dọ̀ mo sáré títí lọ ni mo dánmọ òṣòro gíogí ọmọ orin mo dánmọ ọ̀run mìlà fapá ṣe tán mo bá rà láti tó ṣubú tí ò lè dìde ibẹ̀ mo ti jáde. wọ́n ti bẹ̀ padà padà padà wò padà wò. jáde. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ire wo kókò lágbàdá. sí nù bẹ́ẹ̀ ni ńgbà wọn ti lè pè yáa rẹ̀ kọ́ darapọ̀ mọ́ wọn tọkọ̀ wọn wá gbogbo ọ̀nà táwọn náà fi dojú ọlá rẹ̀ bolẹ̀ torí wọ́n rí i pé ọwọ́ rẹ̀ ń jí sí ajé nǹkan rẹ̀ sì ń lọ mẹ́lọmẹ́lọ bẹ́ẹ̀ ni tó fà hmm, oríṣiríṣi ayé ló wà oríṣiríṣi ìyá ló wà àwọn kan wà àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti fi gbọ́ ọ̀gùn rọ̀gùn tábẹ́ lóde ẹ̀fún tó tó tábẹ́ mẹ́sìn àgúnkọrin tábẹ́ mọ̀rìn àbádà tábẹ́ ń di ìrókò ń dèta àwọn àjẹ́ ọlọ́manu tá a máa gbà máa là àwọn yìí sì ábìròde lọ ògìnígàjà ojú tó lé ojú tó kú tilẹ̀kùn tilẹ̀kùn kẹ́yìn tilẹ̀kùn ọjà tiwọn àwọn máa ń ṣeré ni àwọn èéfín nǹkan rú nǹkan mọ́ra àjẹmú fúnra wọn ni àwọn tó wá dánrò èyí wò àjẹ alákìísà gbáà ni wọn. Ah, ah why bàbá kí ló dé tó ṣe máa ṣe àdúrà kò tó létò yẹn. wọ́n sì wọ́n sì nígbà wọn ti lè pè é tí ò sí gbogbo ọ̀nà táwọn náà fi dojú ọlá rẹ̀ bólẹ̀ ní wọn wá tó bá tó wá sí kó tó wá sí ńdàkejì ẹ̀wẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe fún náà náà tún ṣe fún láti bàjẹ́ jẹ́ sọ rí pé àwọn èyí ṣèyà gidi àwọn tó ṣèyí ṣèyà gidi àwọn ìyá gidi táwa mọ̀ èyí ṣerú ẹ̀ àwọn máa ń rẹ̀ máa ní torí rẹ̀ wọ́n fi wádìí ìyá rẹ̀ kàn tán da ìgbàdá àjìnà sí i lẹ́sẹ̀ nígbà tí ò sì darapọ̀ mọ́ wọn àwọn náà wá fowó kan kéjì àwọn náà wọ́n tún ṣokùnfà ogun tí ń bá wọ́ fínra bẹ́ẹ̀ ni a ò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kọ́ ò dúpẹ́ lọ́wọ́ pé lọ́gán tí ṣòro ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ tó bá ṣe pé ọsibítù lẹ́gbẹ́ e lọ ni nǹkan ó ti bàjẹ́ bẹ́ẹ̀ ni nǹkan ó bàjẹ́ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ orí tó yọ tó gbé ọkọ aláwòrè torí máa bá gbé ya igba ọsibítù tán kó lórílẹ̀‐èdè lọ́bọ̀ mi egbò àwọn ò ní í jiná ní tí sì ń bẹ lára ọkùnrin náà ò ní lọ. Ah, ayé máa le o anyway wọ́n sọ wípé ìkànnì àwọn ìyá yẹn ti kú ó ti kú ó ti kú òótọ́ ló sọ torí nígbà tí ọ̀rọ̀ yẹn le mọ́mí mi bá gbéra náà bá lọ sílé wọn ní káwọn tiẹ̀ lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kì í ṣe pé iṣẹ́ tí àwọn òràn wọn ni wọ́n ń jẹ́ ìgbà tó ń débẹ̀ wọn ò bá wọn létà láṣẹ wa ń gbọ́ pé ìyá yẹn àti ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ wọn lásìdẹ̀t wọn dẹ̀ kú bẹ́ẹ̀. yọ lọ èkejì náà ẹ gbúrò rẹ torí wọn ẹ sì yá gidi àwọn ẹyin ẹ sì yá wọn kàn bókọ àwọn àyà jẹ. ọ bàbá kí ló lè tó gbogbo àwọ ẹgbẹ àwọ ẹgbẹ ṣóògùn láyé ni. ogun láyé o ogun láyé àánú rẹ ṣe mí ọmọdé ò oògùn ń pè lẹ́fọ̀ọ́ bọ́rọ̀ lé ayé ṣe rí nù ìrírí tí ìrírí bá dé bẹ́ẹ̀ ní máa ń ṣàgbà rẹ̀ ńgbà mí tó ṣe wípé tó bá dé bẹ́ẹ̀ dà láyé tí olódùmarè ò bá lọ́wọ́ sí àbí kó gbà á là ọ lè bá bẹ́ẹ̀ lọ. Ah. àwọn míì ó kórè sí wọn ó sì lù wọn lù lálùlà bí irú tìyìn báyìí hmm. bó wàá ní egbò ẹsẹ̀ ìyá rẹ báyìí. ó ti ń jinú ti ń pa ojú dé yóò pojú dé yóò pojú dé ẹ ní ṣìṣe o ẹ ní ṣùṣe o torí ẹ̀yìn ìbáṣẹ fi sùn mọ́lẹ̀ ẹ ti dalẹ̀ ọ ọ̀rọ̀ yín ó dayọ̀ olódùmarè ó gbà wá lọ́wọ́ ẹni tí tí ń sọ ní káàtó ẹ káre o òkú oríire o òkú ogun àjàbọ́ ẹ káre o ẹ káre o. ẹ bá mi pa àṣàbí onítúwọ́ àṣàbí. ẹ bá mi pa àṣàbí o olú ọmọ o àṣàbí. ayò takọ́tabo onílé káyàkáyò àṣàbí kọ́ lọ́wọ́ síbí kọ́mọ wa kó yàn kó yanjú sanjọ́ àbíamọ́ àṣàbí káráyé má pa rádaràdà èèyàn má sọ wá tó tá ò fẹ́ dà orí mi ṣọ̀nà mi ní rere ṣọ̀nà mi ní rere kọ́mọ mi yàn yanjú káráyé má pa rádaràdà èèyàn má sọ wá tó tá ò fẹ́ dà ọ̀nà mi ní rere. ọmọ mi yá.